ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ ọ̀làdùnní bello lórí ètò alfik fìdí. huwa allahu alladhi la ilaha illa hu الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين àǹkẹ́yìn olùgbọ́ wa ikú àjọkójúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ṣòwò ẹ̀ka àbọ̀ sórí ètò tí a kò ní àlẹ́ fíkù fi dín ọ̀làdùnní bello lóko mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà ni ìbéèrè tí wọ́n fi ṣọwọ́ wọ́n béèrè yìí pé báwo lèyìn ó ṣe ṣe nípa obìnrin tó jẹ́ abilékọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ẹ̀ṣẹ̀ wá ní ọkọ míì torí pé ọbọ ọkọ dànù látàrí pé ọkọ àkọ́kọ́ ń máa fìtínà rẹ̀ ń sì máa lù ú bẹ́ẹ̀ ni tún máa ń fi ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ilé ń máa fi dùn ún ọkọ míì tó wá fẹ́ ọmọ tí ó bí fún ọkọ àárọ̀ ó mú lọ sí ọ̀dọ̀ ọkọ tuntun míì torí pé ọmọ náà ó kéré jọjọ púpọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà ní ọkùnrin ọkọ àárọ̀ yìí ní máa pe obìnrin òun nílé ọkọ tuntun tó lọ wípé báwo ni ọmọ òun kọ́ yìí nǹkan nǹkan o ọkọ tuntun àwọn wá nítọ̀ ara máa ta àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ìgbà wo gan ẹni ọmọ ọwọ́ òun ló lè wọ́n dà tí obìnrin tí ó fi jù ẹ̀ kalẹ̀ fún ọkọ àkọ́kọ́ tó ní ọmọ òun àti pé ọkọ òun ó tún jẹ́ nìkan tó yẹ pé èèyàn lè fọmọ fún rádaràda ní ọkàn ṣe ayé ọmọ eléyàn bá òun wọ́n ní tí èèyàn bá fẹ́ obìnrin tó jẹ́ abilékọ bákan náà téèyàn wá wò pé èèyàn ní kápá àti fún ọ ní three hundred thousand ṣùgbọ́n torí pé o ti jábìlẹ́kọ tẹ́lẹ̀ pé ṣé èèyàn lè dín owó sọ̀dá àkìrì ẹ̀kú kéèyàn fún ní bóyá bíi hundred thousand pé abilékọ náà kúkú ni ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. obìnrin tó jẹ́ abilékọ tó ṣe é pé ó ti kó lọ́dọ̀ ọkọ tó bímọ fún. naam lọ́wọ́ alọ́kọ mi gbé ọmọ ọkùnrin àkọ́kọ́ lọ sí ilé tiẹ̀ tí ọkọ kejì tó wá fẹ́ tóun ń ṣe tóun ń sọ̀rọ̀ pé ó máa ń ní òun la láti máa rí i pé ọkọ tàkọ́kọ́ yẹn máa ń pe ìyàwó òun láti béèrè ọmọ tó ti bí fún lọ́dọ̀ rẹ̀ àti pé títí gbà wo ló ń lè ṣe sùúrù dà tí ó fi dọ́mọ padà fọlọ́mọ. òfin ọlọ́run dá lórí pé tí ọmọ bá kéré púpọ̀ so ọwọ́ obìnrin náà ló yẹ kí ọmọ wà nítorí àti lè bá tọ́jú rẹ̀ kó lè bá là kó lè bá yè nítorí pé ọkùnrin ò ní ọmú láyà tó fi lè máa tọ́jú ọmọ tọmọ bá sì bọ́ lọ́wọ́ àmúmú àti àwọn àtọ́jú ráńpẹ́ ráńpẹ́ tọmọ bùkátà lọ́dọ̀ ìyá rẹ̀ ètí bàbá ò lè ṣe ká má bàa sọmọ léṣe ìyá ọmọ náà láà fi ọmọ lẹ́fun pàápàá jùlọ ńgbà tí èsì pómìnir yẹn ti kù lódodo tó bá pé bó ṣe bímọ tán náà lọ́ọ́ bá kú bọ́lá wọn bá kú la ọmọ yọ là ṣùgbọ́n nígbà tó ṣe pé ìyá yẹn ń bẹ láyé ìsìláàmù fún láǹfààní kúrò náà ní kó máa tọ́jú ọmọ rẹ̀ lópin ìgbà tí ó bá ti ní lọ́kọ mi àmọ́ tó bá ti wá lọ lọ́kọ mi gẹ́gẹ́ bí ìta lọ́sẹ̀lẹ̀ yìí ọmọ yẹ kó gbé ọmọ ọlọ́mọ lọ sílé ọkùnrin ọlọ́kùnrin nítorí pé ilé ọkọ tó wà nísìnyìí ó dájú pé gbogbo ojúṣe tíyàwó ṣe lọ́ọ̀dì ọkọ ni wọn náà fẹ́ máa ṣe ó sì tún wà nípò ẹni tó ṣe pé ó tún lè lóyún nítorí pé ta ló bímọ fún tẹ́lẹ̀ ta lẹni tí ń wá kó lóyún fò ní ìsìn wọn sá lè ti torí pé ọ̀ ń tọ́jú ọmọ ọlọ́mọ tó gbé wá lè tòun kó wọn mọ̀ súnmọ́ tó ń bá wa súnmọ́ tó bá doyún tó ní máa di wípé ọ̀ ń pariwo wípé ọmọ ọdún mélòó ló gbé lọ ọmọ oṣù mélòó ọmọ ọ̀sẹ̀ mélòó hmm. ló tún wá fẹ́ lóyún léyìí táwa la gbá létí ta létí ọmọ rò torí pé òun kọ́ ló ń lọ ọmọ alákọ̀ọ́kọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kí ni wọ́n gan kánjú tètè bẹ́ lọ ilé ọkọ sí nígbà tó ṣe pọ́ ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó sì wà polóró ó ń bùkátà tọ́jú àtàkíyèsí rẹ̀ tọ́pọ̀ so wọ́n á fi ìwà ń wára òfin lọ́ọ́ tètè lọ́kọ̀ mi gbogbo orúntí a ní wọ́n ń béèrè yìí náà máa ṣẹlẹ̀ à ń torí pé tó gbé ọmọ wa bá tóun bá tiẹ̀ lóun fẹ́ ṣàfaradà pọ́mọ ìkéré máa tọ́jú rẹ̀ títí tí ó fi ṣe é gbé padà fọlọ́mọ ọkùnrin ti tẹ́lẹ̀ tó ti dọkùnrin ọlọ́kùnrin sí ọ ní ìsìn tí ọmọ wa pè ọ wípò náà lẹ́rù kan lọ́dọ̀ rẹ tó ń fẹ́ béèrè bó ṣe wà sí ń kọ́ wa hmm. ah, hmm. wà lọ́dọ̀ rẹ ọkùnrin ọlọ́kùnrin kan máa wá pè wípò ń béèrè ọmọ òun nì ọ̀dọ̀ ah, ọmọ rẹ̀ padà fún hmm. ẹ mọ̀ pé ọmọ òun lè má ṣèyàtọ̀ láàrin ọ̀sán àtòrù. gbogbo ìgbà náà ló lè béèrè ọmọ rẹ̀ torí de eléyìí lópin ìgbà tó o bá ti ní lọ́kọ míì ìwọ náà lọ lẹ́tọ̀ọ́ sáti máa tọ́jú ọmọ rẹ̀ tó bá ti wá mọ̀ pọ̀ lọ́kọ míì bọ́mọ bá ti jẹ́ kó ti dàgbà tó irú ọmọ òun wọ́n fún lẹ́sàsà ni láàrin kó wà lọ́dọ̀ ìyá rẹ̀ àbọ̀dọ̀ bàbá rẹ̀ wàyí o bọ̀rọ̀ tiẹ̀ ti ṣe wá ṣẹlẹ̀ tọ́mọ sì wà ń polóró yìí tó sì ti lọ́kọ míì yìí báyìí tòun tí ó dájú náà ni pé tó bá yẹ kó àwọn tó jẹ́ màmá fún obìnrin yìí wọ́n bá wà tí wọ́n lè máa bá a tọ́jú ọmọ àwọn tọ́mọ ó fi dàgbà débi tó tó gbé fún bàbá rẹ̀ nítorí ẹ̀kọ́ ṣẹlẹ̀ nu torí pé tó bá ní ó mójútó ọmọ ọlọ́mọ tó wà lọ́dọ̀ rẹ̀ ó sì máa dá bàbá rẹ̀ lóhùn lóòrèkóòrè tí bá ń pè ọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹni ọlọ́ọ̀fẹ́ lọ́kọ ní ìsìn yóò padà lé ọ̀dà nù ọ wá di pé o múlẹ̀ ọ padà mọ́fọ́ èyí ti tẹ́lẹ̀ ò sí ń bẹ̀ mọ́ èyí tuntun tá a tún láà ní òun náà tún ti fi nílẹ̀ ògbógbó hmm. orú nǹkan báwọn ká lè bá a sọ́ra fún ìwọ tí wọ́n kọ́ ọ lẹ̀ àbí wọ́n lọ bọ́kọ̀ dànù ni tọ́mọ sì kéré lọ́wọ́ rẹ ó yẹ kó o ṣe sùúrù dáadáa kọ́ tọ́mọ rẹ débì kan tọ́mọ tiẹ̀ jẹ́ pé bọ́ bá gbé kalẹ̀ ẹ̀rù òní bà wọ́n náà so ìgbà náà ló yẹ kó o tó máa sáré kó o tún fẹ́ lọ lọ́kọ̀ míì wáyé o wá ní ọkọ̀ àkọ́kọ́ yun kì í ṣẹni téèyàn lè gbọ́ ọmọ kalẹ̀ fún torí pé èèyàn rádaràda kan ni hmm. yóò tiẹ̀ máa báyàn sọmọ rádaràda ọ̀sẹ̀sẹ̀ máa ní sọ́ọ̀mọ̀ hmm. pé rádaràda rẹ̀ náà lọ́ fi ma sọ́ọ̀mọ̀ kọ́mọ tí náà bí fún bí bàbá bá jó ń wà rádaràda ọmọ rẹ̀ náà rádaràda ni sọ́ọ̀mọ̀ kọ́mọ rẹ̀ ó ti bú báyìí torí pé àwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ wọ́n ń ronú jinlẹ̀ hmm. wọ́n rí èèyàn ní rádaràda ọmọ tí wàá wá bí fún wọn wá lòun náà ní jẹ́ rádaràda wọ́n pé àti bó lòun ti jáde so irú èdè òun èdè burúkú ni hmm. dákun bọ́mọ bá ti tó gbé fún bàbá rẹ̀ gbé fún bàbá rẹ̀ kọ̀ọ̀kan hmm. bàbá jẹ́ rádaràda kò jẹ́ rádaràda ẹbí wọn náà rí kó tó bí fún hmm. bí wọ́n bá wá sọ bẹ́ẹ̀ ọmọ ọba wọn náà wí pé ah, ìyá mi ebe ẹ mọ bá mi ní èèyàn rádaràda kẹ tó lọ bí mi fún so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ wọn ní ẹni tó fẹ́ fẹ́ abilékọ obìnrin abilékọ obìnrin yìí báyìí ó bá yẹ pé ọba àjọpọ̀ mage lọ́ba wà ní ọkùnrin tó fẹ́ fẹ́ ń wò kó wọn bá san tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta náírà fún so ṣùgbọ́n ṣe tó ti jẹ́ pé abilékọ ni ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ló wọ́n san fún èyí yòówù ọba lè san fún san fún àkọ́kọ́ obìnrin ọ̀lọ́lé ọkọ nítorí pé ó fẹ́ pawó hmm. nítorí pé tó bá pé bí wọ́n ṣe ń ronú nù ìwọ náà ó jẹ́ pé rò rẹ̀ ọ̀dà ẹni bá ti torí pé òun lówó túlùtúlù òun sì fi fẹ́ yàwó irú wọn máa lo ìyàwó ń lo ẹrú ni ìlò pé bí mo ti rọ̀ ọ́ ni hmm. ìlò náà ní three hundred thousand náà tó ń wò pé ọba san three hundred hmm. three hundred million ni owó ti bàjẹ́ ti pẹ́ owó ò níyì kọ́ ọmọ ẹgbẹ́ láyé jọ wọ́n máa fi dáṣà gẹ́gẹ́ bóbìnrin tó bá wà tó da àmọ́ tí ò ní wà hmm. tó bá gba kọ́bọ̀ kan àbọ̀ àwọn ò ní fẹ́ àwọn tó bá níwà tútù tó tún rẹwà hmm. àwọn lè fi one thousand fẹ́ ah, hmm. ah, ẹ láyè ìsìn hmm. one thousand tí ò tó jẹ nílé oúnjẹ mi <laughs> síbẹ̀síbẹ̀ ẹni tí fi one thousand fẹ́ àwọn náà wà lónìí o ẹ̀ẹ́dọ́jọ́ eh, pé àwọn náà ṣe àwọn náà wọn ò ṣe tọ́ yẹ one thousand báwo ewúrẹ́ gan orí one thousand máa ń ẹlẹ́yìn <laughs> jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ètò ọba fóbìnrin kọ́ lùbáríkà sí lópin ìgbà tó bá ti yọnu sí jazakumullah khairan ya sheikh uh, zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn àtàǹbẹ̀lá ẹ̀gbẹ́ yìí àti jákèjádò orílẹ̀-èdè nàìjíríà fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè gbogbo yíká ilẹ̀ àgbáńlá yìí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tí à ń lò inshàlá zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ ló kọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa ọmọ ọba lukuma olùkọ́ ìdájọ́ pẹ̀lú ẹ̀yìn ìgbọ́mọ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí ọdún iléyà ti ń bọ̀ lọ́nà. Hmm táàsì bùkátà sí pé áàjì ṣíṣe ní nàìjíríà wa yìí kò ṣeé ṣe téèyàn bá wá ní orí ọ̀fẹ́ tó ní lánàáyàn pé owó tó ń fẹ́ fi ṣe áàjì òun fẹ́ fi rú àwọn èèyàn lágbára kí ọlọ́run wá kádàrá kórí áàjì yẹn ṣe má tí ẹ̀mí rẹ̀ ṣe pin ìgbà tó bá ti ọjọ́ ìgbèjà rẹ̀ kẹ́wọ́n wọn ó gbé jáde níbi ẹni tó ṣe áàjì ni àbí bẹ́ẹ̀ kọ́ sàmúlò àwọn ọmọ tó lọ. àkọ́kọ́ ni pé kò ṣe hajj bọ́n wọn sì fẹ́ gbé dìde dìde tó ṣe hajj. <laughs> torí kò sábòsí nínú òfin ọlọ́run èyí hmm. hmm. ti pọ̀ dàníyàn pọ̀ ń lọ sí hajj oṣù tí gbé ihram àwọn hmm. amórílé mẹ́kà láti miqat ọlọ́run ẹlẹ́dàá wa kádàrà kíkọ́ pa ọlọ́nà kó tó dé mẹ́kà eléyìí àwọn ògbé dìde ń jọ gbẹ̀ndà kìyàmà nígbè dìde ẹni tí ó dìde pẹ̀lú aṣọ ihram lọ́rùn tó tún máa ṣe talbiya labbaik allahumma labbaik labbaik la sharika laka إن الحمد والنعمة لك والملك لا شريك لك bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam ń sọ fún wa nípa ẹni tó rí bọ́ lórí ìràkúnmí rẹ̀ lọ́jọ́ Àrafà ní àdìẹ ẹyọ kan ṣoṣo tánàbì ṣe nígbèsí ayé rẹ̀ ìràkúnmí táǹkẹ́sí ó kú ànàbì sallallahu alaihi wasallam ń sọ pé aṣọ rẹ̀ ìlọ́dẹ àti ìbora náà ní kẹ́ ẹ fi ṣe aṣọ ọ̀gbẹ̀yìn lára rẹ̀ ẹ gbọ́dọ̀ fásán bo lójú ẹ sì gbọ́dọ̀ fi bo lórí. Mm ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára so ọlọ́run ọba gbé dìde níjọ́ gbẹ̀ndà kìyàmà ní dìde ẹni tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik. eléyìí jẹ́ ìjẹ́rìí sí àdéhìí tó ti wá tẹ́lẹ̀ náà wípé almar'u yub'athu ala ma mata alayhi níta bá kúlé lórí ni wọ́n ti gbé wa dìde o ẹni tó jẹ́ pé ọ̀ràn ní ń dá tó fi kú hmm. orí ọ̀ràn dáhùn ó fi gbé dìde níjọ́ gbẹ̀ndì ẹni ń ṣe zina orí zina wọn ti gbé dìde ẹni ń jalè orí olè jíjà wọn ti gbé dìde torí rẹ̀ já kíyèsí ọ̀hún ṣàdúrà pé kọ́lọ́n kọjẹ́ kíkọ́ kásẹ̀ rí mọ́ ọ lọ́wọ́ iṣẹ́ ibi ló sì ń hu ló níwà ní gbogbo gbà tọ́bọ̀ olóṣù wa jẹ́ pé kọ́ kásẹ̀ rí mọ́ ọ lọ hmm. iṣẹ́ láabi náà ni kọ́ padà ká mọ́ ọ lọ́wọ́ hmm. torí ẹ̀ ẹni tí ò lọ hajj tí ó sì tíì sí lórí pógbégbèsè àti lọ se hajj tó ti gbé ihram wọn ní gbé dìde ńjọ gbé ndàlùkìyàmà ní gbé dìde ẹni tó se hajj ẹni tí ò tí ì lọ rí náà tó wà nílé ìbá wọn ni pé àwọn padà lọ àníyàn gbé ni dé hajj owó tó fẹ́ fi lọ sí hajj ìgbà lọ́wọ́ ẹlẹ́dàá wa tó gbogbo èèyàn nàìjíríà nìkan o torí nítorí gangan ni ká máa wí nítorí tá a bá ó dàbí ìgbà tó ṣe pé a fi ọ̀rọ̀ wa tá a sọ tá a yàn hmm. a fi máa dá wuyewuye tí ò ní tùmọ̀ sílẹ̀ hmm. àwọn ìjọba Saudi yá nǹkan táwọn sọ ni pé gbogbo àgbáńlá ayé àwọn ò ní gba ẹnìkan kan láàyè láti wá sí hajj lọ́dún yìí gẹ́gẹ́ bíi tẹ̀sìn èsì hmm. ṣe nítorí pé àwọn jẹ́ni tí máa dín lọ́nà láti ṣe rere rárá ṣùgbọ́n àwọn ṣe bẹ́ẹ̀ ni láti dínà máa àjàkálẹ̀ àrùn tó ṣeé ṣe kó tún tàn ká ní títàn ká tó ṣe pé yóò bọ àyà hmm. torí gbogbo èèyàn wà látòrígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé bàbá ní wọ́n ti ṣe abẹ́rẹ́ covid nineteen hmm. kárí dájú pé kálukú gbà kó tó dé ni ìbáwa hmm. náà mọ̀ pé ilé ayé ó kún fún wùrùwùrù àti màgòmágó ẹgbẹ̀rún gbèjì èèyàn ní ìsìn ní rìnrìn àjò lọ sílùú òkèèrè pẹ̀lú káàdì àdàmọ̀dì pé a ti gba abẹ́rẹ́ tí ó sì gbà táìpọ̀ gangan fúnra ara rẹ̀ ìní ọmọ sọ pé wọ́n mọ̀ lágbá abẹ́rẹ́ ni àwọn ọgbà kankan o àwọn kọ́lá wọn bá ń fi wọn bá ń gbà lọ́fẹ̀ẹ́ gan wọn nígbà so wọn ò lè gba abẹ́rẹ́ kan sára ń tó wọn àwọn báwọn lù ní iye báyìí làwọn san hmm. gbogbo ẹ̀ náà ni àwọn náà mọ̀ bí wọ́n sì ṣe ń ṣe níbí náà wọ́n ń ṣe ń bò mí hmm. so nígbà tí ẹnìkan bá wá jẹ́ pé abẹ́rẹ́ àjẹsára tó yẹ kó gbà wọn eléyìí tá a ní ó lè kọ dínà kí àrùn yẹn kó tiẹ̀ sọsẹ́ lára tiẹ̀ ámọ̀sibọ́sí pé wọn náà tún tà fẹ́ lòmíì àwa gbaru abẹ́rẹ́ yun àwa lọ lúpọ̀ málagba lúgbó èèyàn tó torí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé wa hmm. kí la kí la rò pé ọ̀sẹ̀lẹ̀ tòun hmm. tí ọ̀sẹ̀lẹ̀ yóò bu àyà hmm. torí ẹ̀ wọ́n ti sọ pé èèyàn ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́ta ni ó sì ṣe hajj lọ́dún yìí àmọ́ àwọn èèyàn ti ń gbénu Saudiya tẹ́lẹ̀ náà kìí ṣe ẹni tí ó wà látòkèrè kìí wá sọ màálù táwọn nìkan torí pé Mẹ́kà Mádínà ààyè ìjọsìn ni fún gbogbo mùsùlùmí àgbáńlá ayé bó tilẹ̀ jẹ́ pé ṣe hajj ọbẹ̀rẹ̀ ọparí ní maka náà ni hmm. wọ́n á ní gbogbo àwọn èèyàn láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé tí gbogbo wọn lẹ́ni tí ń gbé Saudi inú wọn náà làwọn ò ti ṣẹ̀ṣà èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta yùn àwọn ọmọ orílẹ̀-èdè tàwọn náà àwọn náà nípìn tiwọn níwọ̀nba nínú àwọn hajj bá wá mọ́ gbogbo èèyàn ń hmm. tọ́lá àjì bá wa dí mọ́ gbogbo èèyàn lọ́dún tí èèyàn rò pé wọ́n lọ sí hajj yẹn tó lè lo owó tó fẹ́ fi lọ sí hajj yẹn láti fi rú àwọn èèyàn lágbára kọ́mọ̀ lò ó hmm. ró wọn lágbára rú ẹ̀ o ò tí ì ṣe tara rẹ ọ̀fẹ́ ṣe tẹ lómi hmm. hajj ò dàbí pé mo ti ṣe rí mo fẹ́ lọ́ọ́ máa ṣe lọ́dọọdún hmm. hajj orígun kan ní nínú orígun ẹ̀sìn islam márààrún so oníkálukú wa sì gbọ́dọ̀ jẹ́ pé ọ̀nbẹ́nu àkólé kan wa pàtàkì àwa bíi mùsùlùmí wípé kí n tó fayé lẹ̀ ọlọ́run dákun jẹ́ n lè lọ ṣe hajj hmm. so owó àti lọ ṣe hajj so màá máa ń pa lówe láti ọjọ́ tó ti pẹ́ pé owó ògbésí ayé ni ẹ̀ rí i pé àwọn èèyàn tó onítọrọ onísìsì elépìnì onínáì wọ́n ti ń tẹ̀lé owó ǹjọ ọjọ́ ti pẹ́ hmm. gbogbo ìtànsẹ̀ ń introduce nàìjíríà pé báńkì kan ẹ lọ́ọ́ máa dáwó bẹ́ẹ̀ àtijọ́ làwọn orílẹ̀-èdè ilé ayé ti ń ṣe bẹ́ẹ̀ hmm. ẹ lọ́ọ́ máa tẹ̀lé owó jọ pé ǹjọ́ ọlọ́run bá tó ní ó pé ni torí pé kálukú àfojúsùn rẹ̀ ni pé kí n tó kú kí n tó tẹ́rí gba sọ kí n rí àjèsè mm. so owó òun lọ́wọ́ àlọ́ fi ró ta ní lágbára gan-an rí agbára kìnnì mm. so owó yun tó bá yẹ pé iṣẹ́ ń ṣe tiẹ̀ káràkátà rẹ̀ ọ̀nà tó gbà rówó iná ló ń tún lówó yẹn sí kó tún máa gbèrú sí i lọ́nà tó jẹ́ pé o tún fojú sun pé tọ́lọ́mùbá ní kó dẹ̀ míì láyé ọ lọ sí hajj so bó ti yẹ kó o ṣe nù o. Hmm. torí pé owó tó bá lọ fi rú ẹnìkan lágbára ló kọ́ pọ̀ yá wọn so àti jáde owó láàrì àti àti wọlé rẹ̀ ó lè má dájú o torí kìí ṣe gbogbo ẹni tó gbowó ń dáadáa ní máa dá padà o tí wọ́n wá di àsìkò tí wọ́n bá fẹ́ lówó sí tí wọ́n á mọ̀ á pa àlọ́ ẹ máa ṣe wáàzì tí wọ́n máa pé kọ̀ọ̀kan kọ̀ bá òun ti jẹ́ owó yìí òun jẹ́ gbé ń tóni so irú owó bẹ́ẹ̀ jọ wà lọ́wọ́ rẹ̀ kó fi sun ọdún tí ń bọ̀ hmm. bọ́lọ̀ ń bá wa kádàrà pé èèyàn bá wa kú hmm. kó tó dẹ̀ mí kò sí nǹkan tó burú mbẹ̀ ó lè kọ́ àkọọ́lẹ̀ ní kíkọ́ àwọn ọmọ rẹ kí wọ́n mú nínú ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ kí wọ́n lọ bọ́ fi ṣe hajj lẹ́yìn ikú rẹ wọ́n mọ̀ máa báyàn ṣe hajj ẹni tí ò láǹfààní àti lọ sí lójú ayé rẹ gbogbo ìgbà táyè bá sílẹ̀ àwọn ọmọ rẹ ò lọ bọ́ ṣe kódà ara àta lè bọ́ ṣe májẹ̀mú rẹ̀ kàn ní pé ẹnikẹ́ni tí ọba bá ní ṣe òun náà gbọ́dọ̀ ti ṣe tiẹ̀ ṣáájú eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan. Hello ọkọ yìí bẹ nípa ní àbúrò àbúrò àti ìtànẹ́ra. ìbéèrè yín. mọ́tò ìbéèrè àkọ́ ìjẹ́ arìnrìn-àjò ó lè síwájú kí n fún yàn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ tí yẹn bá kírun tán ìyẹn lè fi ọwọ́ àdúrà bọ́jú. àkọ́kọ́ ẹni tó rìnrìn àjò tọ́lọ́mọbẹ ẹlẹ́dàá wa ti ṣe sọ láti tiẹ̀ ní fúfúyẹ́ pàápàá jùlọ gbogbo sọ láti tó ní rákà mẹ́rin mẹ́rin ọlọ́run fún láǹfààní kó máa ṣe ti rákà méjì méjì lópin ìgbà tí ìdájọ́ arìnrìn-àjò bá ń bẹ lórí ẹ̀ irú ibi tọ́ lọ téèyàn bá lọ ọrú rẹ̀ á sọ pé ó rìnrìn àjò iye ọjọ́ tí ó lò ó kéré sí ọjọ́ tí ìjókòó arìnrìn-àjò fi di ìjókòó ẹni tí ń gbélé tòyẹn ni pé tó bá yẹ pé ibi tẹ́ ń lọ yẹn ẹ̀yin ò ní lò tó ọjọ́ mẹ́rin gérégé ń bẹ̀ arìnrìn àjò náà la máa pè yín ẹ lò tó jọ jù bẹ́ẹ̀ lọ ẹ rìn àjò bá ti débẹ̀ o ẹ ti dóńlé lásìkò tí ìdájọ́ onírìn àjò ń bẹ lórí rẹ̀ ṣó o lè ṣe lè dáadáa wàá ṣe lè àbí ń ṣe rákà méjì tiẹ̀ wá ti sálámà àwọn jama tó wà lẹ́yìn rẹ̀ táwọn jẹ́ ẹni tó wà ń lé oníkálukú wọn ó dìde láti pé kì í wá ṣe pé ńgbà tó ń bá ti sálámà tán ẹ̀yin tẹ́ ẹ wà ń lé ẹ wá tún tiẹ̀ lómi ìwájú kó wọn máa bá yín bá sọ láti lọ rárá o kò sí nǹkan tọ́jọ́ báwọn oníkálukú ó pe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bí ìgbà tó ṣe pé wọ́n ti bẹ̀rẹ̀ sọ láti ká tó dé sẹ́mi pé ńgbà lè máàmù bá sálámà kálukú ó pe tiẹ̀ ni hmm. àyè tún tiẹ̀ nìkan wájú má pé kó tún di ìmáàmù ẹlẹ́ẹ̀kejì eléyìí jẹ́ báwọn wàyí o tó bá yẹ ìdájọ́ ìmáàmù tó ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ nídájọ́ sọ̀láàtì tiẹ̀ náà dà ìyẹn ni kí tó bá ṣe sọ̀láàtì vohor asr tàbí ìṣà lẹ́yìn ìmáàmù tó wà nílé bí ìmáàmù ti ṣe ṣe sọ̀láàtì ńráka mẹ́rin ni wọn náà gbọ́dọ̀ ṣe tiẹ̀ mẹ́rin àwáwí kan ò sí fún ọ láti sọ pé ibà rìnrìn àjò lèmi méjì ni wọn ò ṣe jàre tó o bá ṣe bẹ́ẹ̀ ọkàn gbára gbóná ni o hmm. ò tí ì ṣe sọ̀láàtì rárá rárá sòkà kíyèsáàrin yẹn wọn ní tá a bá parí sọ̀láàtì sálẹ̀ sàdúrà ká fọwọ́ bọ́jú àkọ́kọ́ òfin ọlọ́run bá tọ́ka sí pé lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀láàtì wa azkar ni ká máa ṣe àwọn gbólóyìn rántí ọlọ́run eléyìí tó túmọ̀ sí pé gbogbo àdúrà tá a bá ní ṣe inú sọ̀láàtì wa ló yẹ kó sí. láàárín allahu akbar ti bẹ̀rẹ̀ àti asalaamu alaykum àárín yẹn ló yẹ kí àdúrà wa kó bọ́ sí. àyè méjì pàtàkì la ti ṣàdúrà nínú sọ̀láà nígbà tá a bá forí kanlẹ̀ àtìgbà tá a máa ń ṣe at-tashahhud àtàyà tá a máa ń sálámà lẹ́yìn rẹ̀ tó àyè méjì téèyàn ti ṣàdúrà nù tó àbùkátà pé ká lọ àdúrà wa lára dìgbà tá a bá tó sálámà eléyìí jẹba àwọn ǹjẹ́ ńgbà tá a bá wá ṣàdúrà náà nígbà míì sọ́ba òfin ọlọ́run ọba mu ká máa fọwọ́ ń bọ́jú kò bófin ọlọ́run mu pé ká fọwọ́ bọ́jú ṣùgbọ́n òfin ọlọ́run ọba dá lórí pé ká tẹ́wọ́ nítorí pé títẹ́wọ́ yẹn àdìsí fi hàn wípé ká tẹ́wọ́ ká fi ṣàdúà ṣùgbọ́n kò sáàdìsì kan tó ní ká fọwọ́ bọ́jú kò sáàdìsì kan tó ní ká fọwọ́ bọ́jú tí wọ́n bá sì ń fọwọ́ bọ́jú ṣé bá máa fi bọ́jú ló kọ pẹ́sìn hmm. nǹkan kan kì í sì jẹ́sìn àfikọ́ lẹ́rìí hmm. torí rẹ̀ àdìsì tó mú wá pé ẹ fọwọ́ bọ́jú tẹ́ ẹ bá ṣàdúà kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. àdìsí bá sì jẹ́ kọ́ńdẹ̀ àìfísẹ̀ rí nínú ẹ̀sìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa àmọ́ kó gbọ́wọ́ sókè kó tẹ́wọ́ kó fi bẹ́ẹ̀ lọ́yún sábàbí kan ni nínú sábàbí tájú àfi máa gbà ó wá nínú hadith eléyìí tí imaamu nasa'i àtàwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ní inna rabbakum hayiyyun karim wa innahu la yastahyi an yarfa'a ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá ọba onítìjú ọlọ́rẹ ni àti pé dájúdájú ojú a ti ọlọ́run pé kẹ́rú kan kó tẹ́wọ́ kó béèrè nǹkan kan lọ́dọ̀ òun kó wá dáwọ́ náà padà lófo yẹn pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò dán lónàá ni tọ́ ọba tẹ́wọ́ wọ́n wá ní tọ́ ọba fi bọ́jú ṣé ìsìnkú ọ̀dàdúrà nù kí lọ́wọ́ fi ń bọ́jú tẹ́lẹ̀ náà sọ́ọ̀mọ̀ pọ́wọ́ gbẹrẹ fún náà lọ́wọ́ rẹ̀ <laughs> so eléyìí túmọ̀ sí pé àìlágbọ́yé ẹ̀sìn ó kó àwọn èèyàn sí dààmú púpọ̀ ó kó wọn sí dààmú púpọ̀ hmm. torí ẹ̀ ẹ̀yin náà lè sọ pé màlọ́lá dín ní ọgbọ́n pé ṣùgbọ́n kí ló á dé ńgbà tó bá kan kẹ́ ẹsẹ̀ sìn agbárí lásán àtẹni tí ń parọ́ fún ọ tí ń tú ọ jẹ ọ̀rọ̀ wọn náà lọ́ọ́ máa kóká hmm. ló kọ pọ̀ ń eléyìí ò túmọ̀ sí pé èèyàn ń ṣẹ̀sìn bí ìgbà ṣe pé n ta bá àwọn bàbá wa lórí rẹ̀ là ń ṣe ọjọ́ náà àbọ̀ tiẹ̀ jẹ́gbẹ̀ kọ̀ọ̀kan wa hmm. so àìfọwọ́ bọ́jú tá a bá ṣàdúrà tán náà. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight orúkọ mi Sherifat Abdulsalam látòkè owó lóògùn ọ̀sán. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé bọ́dún iléyà ṣe ń bọ̀ bọ́yẹ̀ nìkan wá ra dáàbà fún yàn. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tó ra dáàbà fún yàn pé pẹ̀lú àníyàn tiẹ̀ tó lóni ládàá ni àbẹ́ni tí ọ̀pá gangan béèrè mi. alhamdulilayi Eh, Islam gbà ká máa bùnra wọn lẹ́bùn ìsìláàmù hmm. sì fara mọ́ pẹ́ni tí wọ́n bá bùn lẹ́bùn kó gbà hmm. nítorí pé ìbùnra ẹni lẹ́bùn àdìsí ànábì sallallahu alaihi wasallam hmm. ṣàfihàn pé sábàbí ni tí máa jẹ́ ká nífẹ̀ẹ́ ara ẹni ẹ̀bùn sì yàtọ̀ sí sàrà sàrà bùkátà ni í máa múni gbà yàtọ̀ sẹ́bùn èèyàn lè bọ ẹni tó ní owó ju gbogbo èèyàn lọ lẹ́bùn tí ó sì gbà hmm. eléyìí èèyàn fi ń pèfẹ́ ni tábà wá bùyàn lẹ́bùn àgbò àgbò tí wọ́n bùyìn lẹ́bùn rẹ̀ nítorí pọ́dún léyà bá ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n kò túmọ̀ sí pé wọ́n bùyìn lágbóyún kẹ́ ẹ pa fún léyà ni o hmm. ṣé bí wọ́n sá ti bùyìn lágbó ẹ̀yin lẹ́wọ̀n á lò fún tẹ́ ẹ bá rò pé ẹ bá ń bùkátà ti lò fún hmm. bóyá ti bímọ tẹ́lẹ̀ tẹ́ rí owó tẹ́ fi pàgbò so ọlọ́run sì máa gbọ́ eléyìí wá ó ṣeé ṣe kó jẹ́ pé owó lẹ tiẹ̀ bùkátà kẹ́ ẹ má gbò kẹ́ ẹ lọ tà hmm. ẹ̀ sẹ́lọ̀n hmm. so àmọ́ tó bá yẹ pé bùkátà yín lọ síbi pé ẹ̀ ń fẹ́ ẹran tẹ́ fi paléyà tẹ́lẹ̀ náà hmm. so ẹ lè fi paléyà òun ọ̀gbà láàdá ẹ̀bùn tó bùn yín ẹ̀yin ọ̀gbà láàdá iléyà tẹ̀yìn pa torí pé ẹ̀yin lẹ paléyà ẹ̀bùn lòún bùn yín lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ hello. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yín bí a ti ń pè. abdulrasaq ló ń sọ̀rọ̀ láti abu dhabi. naam. naam. naam. bá a kí ṣéèkì wa dáadáa kọ́ ló ń jẹ́ ká pẹ́ fún wa lórí ti dáadáa. àmín inṣàlá wọ́n ń gbọ́ yín o. naam kọ́sùn mi tí mo fẹ́ bi tí mo fẹ́ bi ṣéèkì léèrè ni pé ìyàwó mi ó wà ní nàìjíríà mọ́mì mi wá sọ wípé kí ó wá bá wọn ṣọdún ṣùgbọ́n ibi tí mọ́mì mi wà yẹn eh, ọkọ wọn tó jẹ́ pé kìí sọ́kọ wọn gan tí wọ́n jọ ń gbé láìṣe pé wọ́n ṣe ń tó tọ́ tí mo á fẹ́ ní ṣèkìlérè ni pé ṣé tíyàwó mi bá lọ tí n bá sọ pé kó lọ yẹn ṣé kò ní dàbí ìgbà tó jẹ́ pé mo ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ tí wọ́n ń ṣe nǹkan tí mo dẹ̀ ti sọ láìmọye ìgbà yìí pé kí ẹni tí wọ́n ń gbé pẹ̀lú wọn yín pé kán lọ ṣe mọ̀mímọ̀ kán lọ ṣe ohun tó tọ́ nínú òfin ọlọ́run hmm. ṣùgbọ́n sẹ́mi pé ọ̀rọ̀ àwọn ìyá wa rèé ó gba sùúrù àti mo ti sọ́lá ìmọ̀ye ìgbà bìkọ́ bọ̀ tí wọn ò yí ìdílé lórí nǹkan tí mo ní gbẹ́kẹ̀ bí iṣẹ́ ìkìlẹ̀ rẹ̀ náà ni. salamu alaykum wa rahmatulahi. aleykum ni pé ọba yín yọ̀ pé ọlọ́run ní kẹ́ láyà tẹ́ fi lè bá màmá sòdodo hmm. ṣùgbọ́n à ń sì ń bẹ lọ́run fún màmá náà hmm. kọ́lọ́run jẹ́ kí wọ́n lè mú òdodo yẹn kí wọ́n lè mú lò torí àǹfààní tara wọn náà ni hmm. nítorí pé ẹni tí ó gbọ́ ìkìlọ̀ òun ló ṣoríire ṣùgbọ́n ẹni tá a kìlọ̀ fún tí ó gbà òun yóò padà kábàámọ̀ wọ́n lẹ̀ ń gbègbè zìnà pẹ̀lú ẹni tí ẹjọ́ wà hmm. so ẹ̀yin náà sì ṣẹ̀ṣẹ̀ dáyé àtúnṣe kò rárá rárá rárá tí gbígbé pọ̀ yín tí ó fi bá tọ́lọ̀ mu tẹ́ẹ̀ fi ní máa bọ́ sábẹ́ fáìlì ẹ̀ ń ṣe zina bíyàn bá ń fi ìgbè ewé ìgbà ọ̀dọ́ ṣe zina nǹkan àtijú ńlá ni báwo wá ní kó ajẹ́ pọ́jú alẹ́ èèyàn èèyàn tún á máa fi gbégbá àgbèrè á kọ̀ dá rárá o kò dá rárá bí màmá bá láǹfààní àti gbọ́rọ̀ yìí so kẹ ẹ lọ́ọ́ ronú pìwàdà kẹ ẹ sì jẹ́ni tó ṣe pé ṣàtúnṣe ìbágbépọ̀ yín pẹ̀lú ẹni ń jọ ń gbé abọ́ni èsè mùsùlùmí ni wọ́n bá jẹ́ mùsùlùmí tẹ́yìn náà jẹ́ mùsùlùmá àyè fi ojú pàlàbò fún ọlọ́run hmm. èèyàn máa tẹ̀lé ni nítorí kéèyàn lè bá a sórí rẹ̀ ẹ má hmm. gbàgbé pé a fẹ́ wà lìjánà ṣe islam hmm. a fẹ́ wọná la fi tẹ̀lé tànàbà muhammad sallallahu alayhi wa sallam sí sakintẹ́yìn tí wàá sakintẹ́ ti sòdodo fún yàrá ó dáa púpọ̀ lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ gbàyàwó yín láàyè láti lọ bá màmá sọdún o nítorí pé tẹ́ bá fi lè gbàyàwó yín láàyè pínrín tọ́lọ báyà yín níbi títí ń jókòó wípé ìjókòó panṣágà hmm. pẹ̀lú ọkùnrin tí wọ́n jọ ń gbèyàn hmm. á ẹran màmá lọ lórí ìbàjẹ́ ni hmm, tọ́ba yóò sọ pé tí mò ń ṣe ọ̀dà kì bá má da ìwà sọ fún ìyàwó rẹ̀ kọ́ abà ń sọdún. so eléyìí túmọ̀ sí pé ìyẹn sì tún ti sílẹ̀kùn aburú ńlá mi nípa pé ìyàwó èèyàn náà gan ẹ̀yin lè wà ní Abu Dhabi ní Imarat al-Arabiyya al-Muttahida UAE so ẹ̀yin ò sí ń lé so ṣé màmá yẹn náà ní influence ìwà ìyàwó yín gbọ̀ báyà. Hmm. wípé ìwọ náà máa retí rọ ẹni tó ti lọ sọ́yẹ́ kó lè pẹ́ kó tó dé ìwọ náà yẹ kó lálàsírí hmm. ìwọ náà máa yàlè sọ gbogbo ẹ náà padà ṣẹlẹ̀ hmm. kí àwọn èèyàn jókòó síbi tọ́wọ́ àbí yọba bínú kó bínú ọjọ́ bó ti ṣe jẹ́. hello. báwo ni o. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ti ń pè. ìdí mi ń sọ̀rọ̀ láti ọjà fúdù mi sọ. à ń gbọ́ yín. ìbéèrè tèmi ni wípé àríyànjiyàn kan máa wáyé wípé jésù kọ́ ni wọ́n kàn mọ́ àgbélébù nínú alukuran àwọn christian bẹ́ẹ̀ gbà wípé ànábì ìfà ni wọ́n kàn mọ́ àgbélébù ìdá kò kí ìfà tó bá ní ẹ̀nà ààrẹ ìfà tó kù. wọn kọ́ ni pé tí ẹ̀yin bá jẹ́ mùsùlùmí gidi ẹ̀yin gbọ́dọ̀ gba ní alukuran sọgbọ́ hmm. kò sí mùsùlùmí gidi tó gbọ́ alukuran yìí tó sì máa ń tànàbí sallallahu alaihi wasallam sọ tí wọ́n máa ń sàríyànjiyàn nípa nǹkan tọ́lọ́run ti ṣàlàyé hmm. tánàbí sọlọ alaihi wasallam ti yàn nàná hmm. ṣé àríyànjiyàn tiẹ ní ó ayé yí alukurani padà hmm. ìwọ gẹgẹ bíi ta ni ọlọ́run ẹlẹ́dàá pé kọ́ ni wọ́n kàn má gbélébù òun dojú sú ni ẹlòmíì ni wọ́n kàn má gbélébù ọlọ́run gba lọ sí sánmà àríyànjiyàn kí wọ́n á lẹ̀ ń sè oògùn àríyànjiyàn àtàìmọ̀kánikẹ́ wálé Hello, salaam alaikum. Aleykum salaam wa rahmatulah. Ọkọ̀ ibi ọtí ń pè. Ridwan láti mú sọ̀rọ̀ láti fò. Ìbéèrè yín. Ẹ̀hẹ́ mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ṣéèkì ní pé irú lẹ́yìn ìgbà tí mo ti kà fúnra mo wá rí pé àwọn tọ́lọ́wọ́n bá mẹ́ńṣọ̀n bẹ̀ pé wọ́n lè rújú òbí mo wá rí níbi tọ́lọ́wọ́n bá ti mẹ́ńṣọ̀n bẹ̀ pé bàbá tó bí ìyàwó yẹn ẹ̀gbọ́n bàbá yẹn lọ́kùnrin àbí ẹ̀gbọ́n ìyá tó bí ìyàwó yẹn lọ́kùnrin àti lóbìnrin fún mi níbẹ̀. Ah, ẹ pé ẹ wo ibi tọ́lọ́wọ́n bá ti ṣàlàyé ẹni tó lè rí ọ̀ṣọ́ obìnrin tó ọlọ́run wàá dákọ̀ bàbá obìnrin ọ̀dàkọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀dàkọ̀ àbúrò rẹ̀ ọ̀dàkọ̀ eh, ọmọ ọmọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àkọ́kọ́ eh, alukur'an. subhanallah náà la sọ pé ká mùsùlùmí ká máa wá máa ń pè sìn wa hmm. ṣé ní ìsìn ọlọ́run wa sọ fún bàbá tó bí ọmọ pé má rí ojú ọmọ rẹ̀ <laughs> irú òfin wo ni ọba jẹ́ ọlọ́run ó sọ fún àbúrò ìyàwó ẹ̀ ike kọ́ má rojú ìyàwó ẹ̀ ẹ mọ̀ pé àṣejù àrékúndánà ni máa bí gbogbo orúwà báwọn hmm. ìwọ ti fẹ́ yàwó hmm. wọ́n a máa wò pé sósì ẹ̀ kí dáàdì rẹ̀ tún rójú ẹ̀ mọ́. sọ yẹ káàbúrò tún rójú ẹ̀ mọ́. bọ́dà rẹ̀ kò máa yẹ kó rójú ah, irú àṣejù burúkú wò ni. àwọn ló ń la wọn. Mm. ṣé wọ́n a sọ pé kí ọmọ máa rojú ọmọ rẹ̀ mm. kí àbúrò kẹ́gbọ̀n kọ́ máa rojú àbúrò àbáǹtì rẹ̀. ń bọ̀ lọ́wọ́ afẹ́ wa máa wà nígbà tí èsì pé ìwé ìtàn làlùkùránì òfin ọlọ́run òfin ọlọ́run tó ọlọ́run ọmọ tí ń jọ lọ ni hmm. à ọlọ́run tó kọ́ wa lọ́gbọ́n tá a fi gbọ́n òní wa ń sọ̀rọ̀ ọ̀ a sọ pé ọ̀rọ̀ gbọ́n ní àlùkùránì a jẹ́ pé àgọ̀ lọ́ọ̀bà kú torí ẹ̀ òfin ọlọ́run lélẹ́yìí àwọn èèyàn tó jára ta lọ́lọ́run hmm. bá ń sọ pé irú bàbá ọkọ hmm. ó lè rojú ìyàwó ọmọ rẹ̀ nítorí pé kí ni bàbá náà fẹ́ sọ pé òun jẹ yó tó fi wá jẹ́ pé ìyàwó rẹ̀ yìí ó mú mi o ó mú mi lójú o mo bá tiẹ̀ ti rí wọn gbádùn mọ́ pé ah bàbá ṣé kìí ṣe pa padà gbé yín láàrò <laughs> so irú àwọn eléyìí lọ́lọ́wọ́n bá ń tọ́ka sí hmm. bàbá bàbá ọkọ hmm. so kí ni tí kò ní rojú ìyàwó ọmọ rẹ̀ sí hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà bí a ṣe ń bá ètò ọ̀hún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ zero nine zero five one six four five four three eight hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè. Abu Farid láti Òkè Àánú. ẹ pa rédíò yín àyíká ẹyin lọ́lẹ̀ dáadáa ìbéèrè yín ẹjọ ìbéèrè wa ni pé kéèyàn bá ní alukọ gẹ́gẹ́ bí oore tọ́lọ́run bá ṣe fún ìyá ọlọ́mọ tó bí ọmọ gẹ́gẹ́ bí ìjọ keje ìjọ táwọn ẹlòmíín wa mú bí ọjọ́ kẹjọ irú ìjókòó yẹn ṣé ìyẹn lè bá wọn jó irú ìjókòó yẹn àti irú ìjókòó yẹn tọ́tọ́ wá fún ṣẹ̀ṣẹ̀ sí inú tí ọmọ gbé nínú mọ́ọ̀kì tí wọ́n wá fún ṣẹ̀ṣẹ̀ sínú mọ́ọ̀kì tí ṣe alukọ yẹn nínú mọ́ọ̀kì pẹ̀lú ìtánẹ̀dì wípé wọ́n ń já wákà wọ́n ń ṣe ìfowópamọ́sílẹ̀ ní àkọ́kọ́ ni pé eh, alukọ tẹ̀sán kò yá wa náà ìjọba ti yé yín tẹ̀sán ẹ máa sọ yorùbá jẹ́jẹ́ bóyá alàkíkọ́ mhm, tẹ̀fẹ́ sọnù àkọ́kọ́ ni pé jọ́ keje òun náà ní sunan nabi sallallahu alaihi sọ. lẹ́yìn náà àkíkọ̀ kò pé kìí ṣe dandan ní kí ẹ máa kó yàn lẹ́nu jọ hmm. torí pé ẹ̀yin ti fẹ́ ẹ mọ̀ pa sà wọ́n ti fẹ́ máa sọ dẹ́sì hmm. níta ní àlàkíkọ̀ náà ni ẹ pẹ́ ẹran torí pé bímọ hmm. tó bá fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ nítorí eléyìí nǹkan lélẹ́yìn wọn kó ọ lẹ́nu jọ tí wọn ò rí lẹ́nu jọ <laughs> ìwà bá kíkẹ́ ẹhẹn níta nàbí sallallahu alaihi wasallam sọ fún wa ẹ má wàá sọ ẹran tí wọn ní kẹ ẹ padà jọyọ tẹyìn sí hmm. eléyìí jẹ bó ṣe jẹ. hello. hello. ó kọ yín yẹtí ń pè. orúkọ mi ni adigun abdulhamid láti kwara. ìbéèrè yín láti kwara. ìbéèrè mi ni wípé mo ní ẹ̀gbọ́n kan tó yẹ pé a jọ wà ní abẹ́ òrùlé yìí tó sì jẹ́ pé òun ṣe ẹbọ bíi aláwo ni ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti jọ wà lábẹ́ òrùlé kan náà tí ò ní kí wọ́n àdúrà yàn lọ́wọ́. sórùlé kan yàrá àbórùlé eh, kan lé. ń gbọ́ sí agboolé àdìyàrá kankan náà lẹ́jọ́ ń gbé wọ́n ti lọ ẹ jẹ́ ká mú pé eléyìí náà ṣe ẹ lọ́wọ́. salaamaleykum wa rahmatulahi wa barakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń pè o. wọ́n ti sàmìd láti ní ìlú láti Italy ìbéèrè yìí. na àwọn yìí sì ń béèrè pé ẹjọ́ ẹnìkan sọ̀bọ̀ kò ń ṣe mo mọ̀ fẹ́rẹ̀ ni ò ń ṣe ní mímọ̀ wà mo kàn ní kí n máa fi nǹkan fà á ní kò dáa ká máa sùn lókèké ẹ ṣe nínú májẹ̀mú ìsìlámù ni àbí bí àwa wù ú àyànjú pẹ̀lú ẹran ọdún ní jùlọ àbíà ẹjọ́ èèyàn lè fún un bí ká sọ pé bóyá yóò ṣe yan níbi ìkànkalẹ̀ láti di last year yóò wá sọ pé yóò yìí pé mo máa ń rí tó máa ń ṣe bẹ́ẹ̀ pé wọ́n máa wọ́n máa tẹ̀lé ìrọ̀ta wọ́n máa láwọn ṣe máa fi ra lóò dáàmú. ẹni èèyàn ti lẹ́ràn kan lè látọdún tó lọ èèyàn wá fẹ́ tún pa lọ́dún àbí báwo kò tí ì yé o. ẹ ṣé bóyá èèyàn bóyá ọ̀rá méjì bóyá mhm. ọdún méjì láti last year ọ̀nà mhm. ọ̀sọ̀ pé eléyìí máa ń sọ wọ́n máa mú lọ sọ́jà lọ tà ọ̀sẹ̀ náà máa fi rà ní ìṣe lámùní ẹni àbí ọkàn ṣubú. àkọ́kọ́ ni pé ẹni tí ẹni tó lò ń lẹ́nìkan ti ń ṣiṣẹ́ awo hmm. táwọn sì jọ kanra àwọn táwọn wá jọ ń gbé abẹ́ òrùlé kan náà hmm. tó bá pé òrùlé kan náà yàrá abẹ́ sílìn kan náà lẹ́jọ́ ń gbé hmm. ah, ah, kókò mẹ́ tó pé òrùlé kan náà ti lé kálukú pẹ̀lú yàrá tiẹ̀ ìgbà tí ń jórí èèyàn tí ń jórí ọká kò sí tọ́ka wọ́n bẹ̀ tó hmm. wọ́n kàn gbélé ọwọ́lé ọjáde kí lọ́ pọ́n pẹ̀lú nọ́nsẹ̀nsì hmm. àmọ́ ìwà ń jọ ń gbébì kan náà kò sí tàbí ṣùgbọ́n àwọn náà padà dá láwo hmm. nítorí pé wọ́n máa bùn wọn náà ní àwọn ẹbu gbogbo àwọn nǹkan míì náà ti máa ń ṣe tó wọ́n máa sáwọn náà ń gbẹ́rẹ́ lẹ́ẹ̀kan láàrin ìwọ náà padà máa wò pé kí ló burú nu ká sun orí èèyàn kí ló burú nu ká ló pé sẹ́dọ̀ lẹ fẹ́ lò ní àbí fún téèyàn fá àwọn olùbílẹ̀ mi náà ṣètò ọ̀nà tó irú eléyìí èyí báwọn ọ̀daràn tó kó náà mọ́ padà dẹni tí wọ́n máa dáràn. so ẹni tí wọ́n á béèrè láti Italy tó ní òun gbọ́ pé wọ́n ní kódà ká máa sùn ló mm. so àdìsí wo lọ sọ bá. Mm. ànábì sallallahu alaihi wasallam fi yé wa pé tẹ bá fẹ́ sùn ẹ̀ mm. ẹ mọ̀ pé láyé john àwọn àtùpà ni wọ́n máa ń lò. so àtùpà tán sì ń lò yẹn ó ṣeé ṣe kó tẹ́ bá filẹ̀ ní títàn àwọn pòkì kan wà tí ń bá yín gbélé tó jẹ́ pé àwọn ọ̀gbàwé mi rẹ́ǹtì kan fi wọlé gẹ́gẹ́ bí àwọn èkúté gẹ́gẹ́ bí àwọn òkété <laughs> gẹ́gẹ́ bí àwọn asín so àwọn lè rọ́ọ̀lù náà ẹ máa rọ́ọ̀lù náà kàn jóyàn máa lè nì sànàbì ni ẹ paná mm. kó tó di pẹ́ sùn nísìnyí gan ìwádìí àwọn ní sáyẹ́ǹsì náà tún fi hàn wípé the more tá a bá sùn níbi tí wọn tán ná mànàmáná yìí ìní á tá a sùn gbádùn ju ká sùn abẹ́ ná mànàmáná lọ mm nítorí pé iná mọ̀nàmọ́ná yẹn wọ́n ní tí wọ́n bá tàn án lẹ̀ tá a bá fi sùn àwọn hmm. sẹ́ẹ̀lì kan wà lára tó yẹ pé wọ́n à ní sùn. so yàtọ̀ sí tó bá pa bá paná hmm. ẹ wá wùjọ́ táná bíi ti sọ̀rọ̀ sọlá àlejò ní ẹ paná kẹ tó sùn hmm. Italy ni wọ́n sì wà ó bí àwọn sáyẹ́ntìsì tó bá wà ń bẹ̀ èsì bàtà lásán wọ́n máa ṣe ní Italy. so wọ́n máa ṣàlàyé rẹ̀ fún so wọ́n ní sẹ́yìn lè rẹran léyà látẹ̀sìn hmm. kó wá jẹ́ pé ó fi kan lẹ́kọ̀ọ́ pa ó lóun wọ́n máa sìn títí di ẹ̀mí hmm. gbàtẹ́ mi wá dé ó ti wá tóbi ó gbé lọ́jọ́ lọ tà ó wá fi rà míì hmm. ó tún gba chẹ́ńjì wá lé so kò sí tó burú mbẹ̀ kò sí tó burú nílé à ń fi àsìkò yìí tó gbogbo alẹ́ ti pé ó ṣèṣe kó jẹ́ bóyá ọjọ́ òní ta wà nínú rẹ̀ yìí ni oṣù belkaida ọ̀tàn ó sì lè jọ̀la lẹ́yìn rẹ̀ oṣù oṣù dọlhijja yóò bẹ̀rẹ̀ tí dọlhijja bá ti wá bẹ̀rẹ̀ ìjọ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọlhijja yìí hmm. àwọn lọ́jọ́ tó lọ́lá jù tó ga jù nínú gbogbo ọjọ́ ayé anabi hmm. sallallahu alayhi wa sallam ó hmm. fi yé wa pé kò sí ọjọ́ kan láyé téèyàn sì ṣe olóore tọjá ẹni tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí bí ètéèyàn bá rí ṣe nínú àsìkò tí ń bọ̀ yìí anabi ni ẹ ní mímọ̀ ṣe subhanallah alhamdulillah la ilaha illallah. الله أكبر منا وجوي يا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر نقبع تان وجوي باتن تبري تبري عن كما سي التكبيرات المطلقة أو الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد láyè gbogbo níbi gbogbo yàtọ̀ síbi tí ọ̀tọ̀ ká ti darúkọ ọlọ́ hmm. bí ẹni tí ń tọ̀ lọ́wọ́ àbẹ́ni tó wà ní ìgbọ̀nsẹ̀ àgbọ̀dọ̀ hmm. wí ń bẹ̀ yẹn á máa wí ní gbogbo ìgbà á sì máa gbóhùn sókè wí hmm. títí tí ó fi wá di ní àṣùbọ̀ ọjọ́ àràfà tó bá ti da àṣùbọ̀ ọjọ́ àràfà á wá bẹ̀rẹ̀ sí ní wíru àwọn gbólóhùn yìí lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan á sì bẹ́ẹ̀ níjọ́ àràfà á sì bẹ́ẹ̀ níjọ́ ọdún ìjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún á wá parí rẹ̀ lálàásárì ìjọ́ kẹrin ọdún wàyí o gbogbo ṣé olórí tó bá lè ṣe nínú àwọn àsìkò yìí náà ní tà ń tọ́ka sí hmm. bí kò máa ṣe àwọn náfìlà lẹ́yìn sọ láti ọ̀ràn yẹn bí kéèyàn máa fáwọn èèyàn sára hmm. bí kéèyàn máa ṣe sùyàm ẹni tó bá lè ṣe sùyàm náà lè ṣe ń bẹ̀ hmm. nítorí pé ká ṣe sùyàm náà ń bẹ́ nínú ṣé olóore gbogbo ìtọ́lọ́n bá fọn ṣe ṣe nínú rẹ̀ àmọ́ tó bá wà lè ṣe kankan má jẹ́ kí ti jọ́ àràfà kọ́ bọ́mọ lọ́wọ́ nítorí pé Ànábì sallallahu alaihi jazakumullahu khairan ya sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san lẹ́sàn lórí láyé bí àti lọ́jọ́ agbẹ́ndẹ̀lẹ̀ ìyáàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr oshavdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola àti mustapha tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọ̀làdùnní gbélé ló kọ́ mi insha allah ọjọ́ mẹ́jọ la máa pàdé títí gbà náà subhanak allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. القادر المقتدر 101.1 FM